عباد الله إن من مداخل الشيطان الغضب الغضب سبب من أسبابه غضب الرحمن ورضا الشيطان فالغضب من الصفات الذميمه الذي ورد النصوص في ذم هذا الخلق السيء والتحذير منه فكم سبب من عداوات وأحقاد وفرقة بين الاشباء والأزواج وتشتت الأسر وديار الأولاد وقدر الأرحام وكم حصل بسبب الغضب من حروب وفتن وسفك الدماء لقد حذر الذي وقد حذر الله سبحانه وتعالى من هذا الخلق السيء قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم والذين يشتركون كبائر الاثم والفواحش فاذا ما غضبوا هم يغفرون نسال الله سبحانه وتعالى ان يبعدنا من هذا الخلق السيء هذا قشور ولو وما أترى الجاه الدين الجاه الله ومحمد صلى الله عليه وآله وسلم وعلى أيدي النبي أو الصحابة عليه بل يكون كريم على نفسه بتكون القيامة هذا الله رسول النبي صلى الله عليه وسلم إنه هو نبي شيطان ثم يوضع láti kó sínú ìṣesí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó sí ọmọ èèyàn ní ọ̀nà kó sí ìwà wò ọ̀nà kan gbòógì tí máa ń lò lára rẹ̀ òun náà ni àlùbọ́bọ̀ ìbínú ìbínú inú títí tá a bá bá ń ṣàlàyé rẹ̀ wọ́n lóun náà ni ìgbàlẹ̀ yẹn á lò dáàbò oníkẹ́ẹ̀dẹ̀ yẹn kó lú ẹgbẹ́ rú láti náà kàn yàn gbàgbé ẹ bá rí nǹkan tí ó bí yẹn nínú. àwọn afáàlì máa ń pè ní ìfì àhán ìfì àhán lè ń fi àhán ìjẹ́ àmúrin là yọ̀ bọ́ níbi sọ́ọ̀sì òun náà ní pé òun rẹ̀ á ìfì àhán kí ni tara kí ni yí ara padà kí ni yí ojú padà kí ni kí ni kí ni kí rí nǹkan kan sí èèyàn tó ìbínú yìí ọjọ́ nǹkan tí ọlọ́run ọba oṣù alára ń bẹ̀ torí nǹkan tí máa ń ọlọ́run ọba ní ọjà ní ìbínú tí ẹ bá ti ń bínú nínú àṣẹ ìtọ́nù nínú tí máa ń jọ rẹ̀ oṣù tí ń náà ọwọ́ ni kì í ṣe ọ́ nìyẹn. Nígbà bá ń ṣàlàyé aburú tí ń bẹ níbi ó ní àìmọye àìmọye ọ̀tá tó fi ṣẹlẹ̀ látara ìbínú pé pé kò farabalẹ̀ ní torí tó bá farabalẹ̀ wọ́n ti rí ọ̀rọ̀ yẹn yanjú àmọ́ pé ó ń tàn bínú kára balẹ̀ irọ́ tó sàmọ̀ sí mọ́ bínú tó mọ̀ bínú náà ni tó kí ó padà wá dé ìlú pé ó padà wá di ọ̀tá ló padà di àṣùkọ́ ìdíra ẹni bínú tèmi ẹ̀ ló wá bínú tó báwọn kódà àìmọye olólùfẹ́ ọkọ àtìyàwó ó ṣe pé nǹkan sábà bí òògùn ìyá wọn ìgbínú ìgbà ni tó tó ṣe pé ẹ padà ó pè á ṣe ń jà sí ìkò tó báyìí amédè yóò ti bínú láti ti bínú ló ti rẹ ti kọjá àlà ẹnìkejì òun náà bínú tó ti sọ àwọn ọ̀rọ̀ tó lé kọjá àlà nítorí pé kíni àkókò yẹn ní ṣe náà ní mo rí àyèké ẹ̀ mo fi ibi iṣẹ́ báyìí. bákan náà wàdìyà ìfọ̀wùlà wọ́n fún kàtó àtàṣàkó tẹlifóṣà mélòó mélòó wọn lẹ́nu tẹ́sí tẹ́sí ti dàrú mélòó mélòó ọmọ tuntun bá ti di ọmọ ní láàrin látara ìdúró ìdúró ọkọ ọmọ rẹ̀ jà ó lè ní òun rẹ̀ láyéláyé ìdájọ́ ọmọ ìtọ́jú ọmọ wa sọ pé ah, ọmọ tó pé láéláé táwọn kan bá wá tán bá wá bẹ̀ ẹ́ dákun dákun ní àárọ̀ ah, mo ti pinnu fún ìrírí dájú náà yìí tí ó bá tó gbọ́ báyìí ṣùgbọ́n ní kò mọ ní mọ́mọ́ ẹ̀dá ó wà lọ́wọ́ tí ó kùn rẹ̀ mọ́ni ó wà ní wọ́kọ́ ni bàbá mọ́ni ó wà ní wọ́kọ́ ni ìwọ́kọ́ ló bí mọ́ni àbójútó láìláì ọ̀gbọ̀dọ̀ gbàgbọ́ tí oníṣẹ́ tiẹ̀ ṣùgbọ́n ọmọ wa bẹ̀ ọmọ bẹ̀ tó mélòó mélòó mọ̀lẹ́bí ọmọ kùtùdọ̀mọ̀ tó ń ráyè tí ò lọ́mọ ìtàn tọ́ ọmọ mélòó mélòó ẹ̀gbọ́n tàbúrò tó ṣe kí wọ́n ti kínyà nítorí ìdùnnú tòkọ́dá mélòó mélòó ẹ̀ ṣe pé ó ti di pé ọ̀páyà ọ̀páyà látara ìdùnnú tí a bá dé kíkínyà lórí kọ́rọ́ àbímájàlá kí wọ́n lè wo àwọn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n lọ rí lẹ̀ ẹlòmíì tẹ́ bá rí ọkọ̀ láìpà sí ibi aṣọ rẹ̀ tẹ́ bá wá láìpà ní pé yóò gbére sínú náà sínú ẹ̀wọ̀n ẹlẹ́mìlì ló ti wà nílé láti ọdún mẹ́wàá báyìí tó wọ́n ti kọ́ gbogbo láìpẹ́ irú àwọn yẹn ní màá ń jáde lọ́ta ní wọn. tẹ́ bá wọn bá sọ̀rọ̀ nítorí ó ṣe ọ́ ó ló ń jáde tí òun bínú òun bínú òun gún yẹn pa òun bínú òun sá yẹn pa. tòkóló ni dẹ́pẹ́ ni tó sápa òun jẹ̀bi rẹ̀ lóòótọ́ tẹ́lẹ̀ yẹn jẹ̀bi rẹ̀ tó àmọ́ ìbínú àbíjù tọ́lọ́wọ́ bá ẹ̀zẹ̀ wẹ̀ jẹ́ mi ọṣọ wa lára pípé inú nǹkan tó wọ̀ nífẹ̀ẹ́ sí òun náà ni pé ọmọ ìbínú ọlọ́gbọ́n lọ sọ́lá tó ṣòro bàtọ́ lọ́wọ́ sọ́rọ̀ àwọn ẹni rí àwọn èèyàn dáadáa ọlọ́ni wọn darí iná yóò ṣe òmùgbó náà tàbá ìrọ̀ jẹ́sìlẹ̀ àwọn tó ń jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹni rí mọ̀tọ́ ilé díẹ̀ wọ̀lùfọ̀wá ìṣà wọn tún débi ìdènà fọláwọn ẹni rí nìyẹn olùwárí rá máa rọ́ọ̀dì ibú tó bá ti wá bínú yẹ́sọ̀tìrò ẹ̀sìn bí ẹ̀sẹ̀ kẹsẹ̀ wọ́n fi wá forí jẹ ọ̀nà àwọn yẹ́sọ̀tìrò tó ń tó ẹ̀sẹ̀ kẹsẹ̀ lọ́wọ́ kọ́ta bójú kó ni tó ó dání ìbínú wọ́n jẹrẹ. tó o lúwa ní àwọn ẹni rí nìyẹn. ẹ̀sùn mo bàtà wọn tó ń ròyìn wọn lẹ́nu alẹ́ mọ̀rán ní àyà one thirty four ní ọ̀lẹ́bí náà ló ń fi kún lẹ́bi sọ̀rọ̀ wọ̀ sọ̀rọ̀ wọ́n tó máa ń náwó nígbà tí ó bá rọrùn wọ́n nà nígbà tó bá lé kátàrà ni wọ́n wọ̀lùkà ọ̀bìnrin náà lọ́kọ̀ yìí àtàwọn tó máa ń pọ̀ sí òbínú wọn kò tọ́ni èèyàn tí kò ní àdámọ́ ìdínú lára àmì tí ń jẹ́ èèyàn gidi tí ń jẹ́ èèyàn gidi ọlọ́run tí máa ń pọ̀ sí ìdínú rẹ̀ torí ṣetán tí ó bá ti gbé nǹkan bínú wá tó bá ti rí nǹkan bínú tó bá ti rí àpòsí báyìí ṣetán ló ti dó sí yàn yóò mú wá mú àwọn ìròyìn oríṣiríṣi oríṣiríṣi wá tó àfẹ́ńtọ́lọ́ máa ṣàánú tó bá ṣe ní èèyàn gidi náà ni يوعى إليكم هنا الذي يقول حديث أبي هريرة سند للمستدل الشديد بالسرعة الذي في شارع بلا ولنتقي ولنيا ولنوين يتبعد يطلب بيجا إنما الشديد الذي إنما الشديد أن تكون شارع بلا ومن الذي يملك نفسه ولنتقي من يرى يقل سوء يرى يرى داري عند الغضب nígbà tí ló bá ń bí ṣíṣe tọ́lọ́ bá ti ti ń bínú tí nǹkan ẹ̀yẹ yẹn bá ti ṣe nǹkan bínú fún báyìí yóò rí nǹkan ẹ̀yọ́ kan fún yóò ṣe yóò ṣe tó ti bèrè ẹ̀yọ ẹ̀yọ dá padà àbí tó bá ti bínú díẹ̀ yóò ti rẹ́ ní wọn fà padà kódà ló ní obìnrin lẹ́sẹ̀ kẹsẹ̀ tọ́lọ́ ń jẹ́ lómi ìdálé tó bá yìí bínú sùn ní dákùn mọ́ bínú sùn lọ́wọ́ ní kò bẹ́ẹ̀ ní wọn padà lẹ́sẹ̀ kẹsẹ̀ turu ẹni yẹn òun làwọn tó ṣe pé ìtọ́nù kò ó ń pààrọ̀ ọ̀ká wọn ń pààrọ̀ ọ̀ká wọn tòun náà ní kí alẹ́ ti sọ ọgbọ́n ọ̀rẹ́ ọ̀gbọ́n lọ́mù kábílẹ̀ máa bí kámẹ́mẹ́ bínú àti ìbínú bó ṣe léwu tó arákùnrin kan wá bá nẹ́bí sọ̀gbọ́n ọ̀rẹ́ pẹ̀lú náà ṣẹlí ìgbàgbé òré rẹ̀ náà ni ó ní áwùsì ni ó ní ànẹ́bí fún mi ní ìmọ̀ràn ìmọ̀ràn ló wá bá nẹ́bí fún ànẹ́bí òfin ní ìmọ̀ràn ní àwọn mímọ tẹ́tẹ́lì ń bá wá tó wá ní áwùsì ni ànẹ́bí ó ti lọ fún mọ́ra tó wùsí kàkítẹ́kọ̀ àlejò sọ fẹ́ nìyẹn pé làásán bọ̀ làásán bọ̀ ìdálejò kan tẹnu mọ́lẹ̀ nìyẹn fún ọ gbẹdẹ mi rọrùn kọ́lẹ̀ làásán bọ̀ ìdálejò kan tẹnu mọ́lẹ̀ bínú mọ́lẹ̀ bínú bínú ọ̀dà o alùpàtọ́ọ̀dì rọ̀ṣùnà ọ̀gbọ́n gbàtí wọn fẹ́ ṣàlàyé síjẹ́ làásán bọ̀ wọ́n ní ìṣẹ́nibu àkùdádà lọ́tọ̀ bí wọ́n lẹ́ jìnnà sí ní tó bá máa ń fa ìbínú mọ́mọ́ lọ lè máa súnmọ́ tí bá máa ń mú ìbínú wá fún yà tó wọ́n ní wà ẹ̀mẹ́ nẹ́fẹ̀ẹ́ lọ́dọ̀ wà ẹ̀mẹ́ nẹ́fẹ̀ẹ́ lọ́dọ̀ kó ń tẹ̀rí ìbínú gàgà wàlá yà tá àtà aláhàyò àná kìí ṣe pé ìbínú yẹn gàgà wọn lè sọ pé mọ̀mọ́ bínú wá kìí ṣe pé má bínú wọ́n làlẹ́bí sọ fún pé má bínú má bínú má bínú má bínú má torí pé kí ni ìbínú tẹ̀rí yẹn amúrò ń tọ̀ bẹ̀rẹ̀ àdámọ́ ẹni níṣọ́ ni ènìyàn ni láyà zúlù nínú sébìlà kò sí bí wọn ti fẹ́ sí yóò máa ṣẹlẹ̀ sí yàn àwọn tí wọ́n ní ìdí fún mi yẹn náà ni pé ìdí kí ọmọ ní mọ̀mọ́ rẹ̀ rìn mọ̀ rẹ̀ rìn yóò rẹ̀ rìn o ní rẹ̀ rìn kẹrin ni tòyún tó aláàbí máa pọ̀ ẹ̀rín ẹ̀dọ́ ẹ̀tọ́ bá máa ń rìn ẹ̀rìn tó máa kọ́ bí a jẹ̀dẹ̀ fún ẹ̀rín ní áá àpẹyàpọ̀ ní rẹ̀ rìn o ẹ̀rín wọn ọ̀bẹ tẹ̀ wọn bẹ́ẹ̀ sì kí ó ti máa rọjú kẹ́kẹ́ káàkiri náà ọ̀bẹ tẹ̀ wọn ibi tí islam fẹ́ kó dún níbi ẹ̀rín rín iná rẹ̀ rẹ̀ mú sẹ́ rẹ̀ rẹ̀ díẹ̀ tó kó sàwádà kó tójú ká kó rẹ́rìn kẹrin wáyé ibi tó yẹ ẹ̀rín kàkàkàkà tó mọ ẹ̀rín yóò rẹ́rìn omi ó ti mọ jáde ní ojú rẹ̀ à ó ti kọjá là bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìbínú náà tó ìbínú àdámọ́ mi ènìyàn ni ó lẹ́nu bí lọ́mọ mọ̀ pé àdámọ́ ẹ̀rín ni ibú èmi gẹ́nu àdámọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rín ẹ̀rín ẹ̀rín inú wa ń bí wọn kíláàsì títí àwọn àdìgbò wáyé ìbúlé rẹ ni wọn jẹ ìyá yìí wọn pọ̀ nílé kéwú náà wọn tẹ mọ jẹrìí lọ́wọ́ yìí tó wọn rà kíní ní ibi kí wọn rà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí i yorùbá díẹ̀ tẹ padà gbọ́ pé àlejò ọgbà ọgbàlà ọlẹbi ni wà ẹ̀rọ ìyá kọwọ kẹsàn ti dọ ọlẹbi ni ṣọ́ra kẹsàn ti dọ wọn jẹ kẹrin rẹ ọmọ pọ̀ jùmọ fa iná owó tó ní ìdùn ọwọ́ iná tó ní kọlù tí wọn pa ìmọ́lẹ̀ nínú ẹ̀mí ìrìn àná ibi tí òun ní ìmọ̀lẹ̀ nínú ọdún ọ̀gá á kiri ilé ìdí pé òun ṣàmójútó rẹ̀ kíkẹ́ sí nǹkan pẹ́ nǹkan nǹkan pẹ́pẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni irú ìbínú yẹn ni kọ́dà lóbi náà máa ń mọ̀ ẹni ní òtún máa sọ irú fámìlì wa àwọn máa ń bínú o àwọn máa ń bínú kọ́dà lóbi náà á àwọn ilé ìwé ìbínú burúkú ń dẹni mọ̀ jẹ́ra rẹ̀ mọ́lẹ̀ kí ló dé à tọ́wọ́ tí wọ́n bínú ló ti ọ̀run ìbínú yóò dáa so nǹkan búrò yẹn jẹ lógún yẹn yẹn gbọ́dọ̀ wá bó ló ṣe yí padà tó náà ni ìmọ̀mọ́ àlàkàtọ́ ọdún wọ́n ti ṣe pé bóyá ìdúró ẹni àlejò nǹkan fẹ́ yẹn pé máa bínú máa dáná ní nǹkan fún mi pé kò ṣiṣẹ́ ní àfìdáyàbáyọ̀ gbàgbà yìí máa jìnà táwọn nǹkan tó bá máa ń fa ìbínú wàlẹ́ àtàtà ẹ̀rọ pẹ̀lú máa ń yẹ jìnnà bò nǹkan bá máa ń fà wá fún yàn tó wáyé pé yóò fà kí ó rí ọ tètè wọ bó ṣe kọ̀ǹtó rẹ̀ bó ṣe dá padà kí òfin máa bá ìdínú yẹn lọ. Ibn Abdul Barr Ibn Tin alayhi rahmatullah omi jẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyọ̀sẹ́lọ́ ń tẹ̀ tó lè yíra pàtàkì ń ṣe rí gbogbo bá nàbí jẹ́ ń sọ fẹ́ nìyẹn pé mọ́mọ́ bínú mọ́mọ́ bínú iná nàbí ti kó sínú ọ̀rọ̀ yẹn kọ́ ìrọ̀ tó níyàwó gbogbo orí ayé àtàkùn ìyá náà náà ni àlẹ́mi sọ fún pé má bínú má bínú ẹni pé orí ayé ọ̀nà tó fi orí ayé àti orí jọ́gbìn àlùfíàmà òun náà ni má máa bínú má máa bínú. لأن الغضب يقول إلى تقاطع oúnjẹ rí ìbínú tí mo ń jí káwọn èèyàn já lára yẹn èèyàn wọ kò tẹ́ tó bínú tó ti fẹ́ sún wọn nígbà míì kó làwọn ọmọ ẹ̀mí yóò mọ so ọmọ mi yóò mọ sáfìyà rẹ̀ ká dúró alájà ìfowó bínú ẹni tó bá ti ń bínú kúrò lè máa ṣe pé torí kò ní máa gbó tí ọmọ ẹ̀kọ́ lásìkò yẹn so amẹ́nìfẹ́ rí ìbínú kékeré yìí ó lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ̀rúgbàmọ́ ààlà ìlà ẹnìyẹ ọ̀yọ́ òbí àlùmọ̀gbọ̀gbọ̀ báyìí kúrò ẹni yẹn gan ẹni tí ń bínú ẹni tí ń bínú ẹni ìyẹn lè padà wá di pé ó wúndẹ̀ ó ṣàbùrú fún un ọ̀yàntọ́kì tó dárí kàmìnàkì tí yóò wá di pé yóò máa di bẹ̀ yóò máa di ẹ̀ sọ̀rọ̀ tó ẹni ní tó wọ́n pé ò lè sọ̀rọ̀ tí sẹ́mi bá bí ọ̀rọ̀ tó ti pé ọ̀rọ̀ tó ní sẹ́mi yóò ti sọ yóò ti sọ síyàn látara pé tí ó ti dí tó sẹ́ni tó sọ̀rọ̀ síyàn yóò wá pé ọ̀rọ̀ àyè ìjọba ẹ̀rọ yìí bá ọ̀rọ̀ tó bá pé ń tò ní ìlú sọ̀rọ̀ síyàn tòtẹ́ bá bí tó náà bá wà ní múùdù rẹ̀ kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn òṣètọ́nù ti gba ìjọba mẹ́tìlá ní ìlú lọ́wọ́ ó ti gbàjọba ayé rẹ̀ lásìkò yẹn. ìmọ̀mù tó ṣẹ́jọ́ àmì rahmatullah gbà táwọn sọ̀rọ̀ gbogbo àwọn aburú tó ń bẹ ní ìfẹ́ gbà tẹ́tẹ́ tó hàdéhùn yìí táwọn sọ pé làtọ́gbọ́dọ̀ wọ́n ní nínú ìṣùkùmá wọ́n ti gbìlẹ́ onínú pé yẹn ní ọgbọ́n yẹn ní làákàyè yẹn máa ń tó máa ń fa orí fún yàn هنا مما يتعذر إشباعه هو الوقوف على نهايته أو أبوك شبيه مما جوز يقطو سو كين جنة لي سنو إما عند كين يريد الجنة يا أبوك تبعه وهذا كله في الغضب الدنيوي wọ́n gbogbo tá à ń sọ yìí níbi ìdí tó bá ní ṣe pẹ̀lú ìdínú ayé ni o nípa ọ̀rọ̀ ayé oṣù tó ní kakó mi ẹ̀rọ bú mi oṣù tó dùn mí àwọn tó bá ṣe pé àlùkò ọ̀dọ́ kò sí ní ìtura pé ìdí ní orí tẹ̀sán ní tó kí torí ẹ̀sẹ̀ ọlọ́run tí ń bínú síyàn ní ọ̀ṣẹ́ kankan tí ẹnìkan bẹ àkùnṣe ah, bó ti yẹ kó ṣe nítumọ̀ rẹ̀ ní pé ogun mọ́tìmú mọ́tìmú mọ́tìmú tá ń rí yìí kì í ṣe bí kí ọmọ wa ṣe ní dèdè délé bí ọ̀rọ̀ ẹ̀sùn wọn ni ìlú ọkùnrin náà máa bínú ìpínlẹ̀ náà ní kí ló wò nílò jáàbù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà máa bínú ìpínlẹ̀ náà ní ìlú yóò kọ́ tó àlejò àwọn bínú wọn ní àlejò ọ̀rọ̀ tó wọn láwọn òbí kí àlejò ọ̀rọ̀ tó láwọn ìyàwó lẹ́nu báwo ni ké bínú kálẹ̀dọ̀ bínú nílá ìlànà tó fi kà lọ́hàrì mà fà àtúbárí báwọn èèyàn ń pa ọgbà ọlọ́wọ́ bá yà ní fàyà sọ́kì mu lèlá wọn àlejò máa ń bínú kọ́ra wọn sábà láwọn òní káná lè fọ ọ̀rẹ́ nàyà rí àti tó bá fẹ́ fi owó yẹn bá yàn jáde torí Mhm. gbogbo táwọn yẹn máa ń bínú sí yẹn tó ànábì ṣe yẹn ìdàntó yìí kà máa ṣàrì mà wá ànábì tó lọ́wọ́ àdúrà yọ̀tọ̀ ànábì máa bínú nígbà yẹn tó bákan náà ká tilẹ̀ máa bí ọ̀rọ̀ bínú ṣe tó ẹnu àdéhùn ìmáàmù sọ̀rọ̀ ní àdéhùn àdọ̀dọ̀dà òun ni ọgbà ọ̀rọ̀ yìí wá wà àìsàn وني جاء رجل النبي صلى الله عليه وسلم اي ابو الدرداء قال يا رسول الله dullani ala amali yudkhiluni janna abu darda ni wa nabi ṣàlàyé kankan fún mi kéde wà janna faqala nabi sallallahu alaihi wasallam la taghdab wa lakal janna tuma binu ma o wà janna tumi binu wa sabu di kulli janna oni le tan kul gado tí ó jìnnà binu ìmọ̀ binu tí ó wúlò àwọn tí a bá ń bínú sí ẹ̀ torí ẹ̀sìn ọlọ́run nítorí pé òṣèlú àlàyé rẹ̀ lórí bíbí ìrìn ń ṣẹlọ́run ní ń sọlọ́wọ́ wá bínú sí gbẹ́láwáyá rẹ̀ láìpẹ́ wọ́n ní pé ọdún tí wọ́n wà ní ọ̀dà jù wọ́n ń sọlọ́wọ́ kò ṣe dáadáa kò gbó dáadáa wọ́n ní ìyẹn kò sí ó burú bẹ́ẹ̀ tí ó bínú sí ẹ̀dá rẹ̀ pẹ́ẹ́tì pẹ̀lú ìbínú yẹn náà ìbínú tó sọ lọ́rùn kò ní jẹ́ pé ọmọ wa di bí wèrè ìkọ́ ọmọ wa bínú òbí ọmọ bínú òbí bí wèrè yóò kó ṣe lè dé ẹni bí ìbínú ṣe máa ń náà ni ẹ̀wọ́n wọ́n níjọ́ kan àwọn arákùnrin kan wọ́n ti kú sọ́dọ̀ àlẹ́bí kan bọ́ àwọn ìpàdà àlẹ́bí wa ń sọ̀rọ̀ àwọn yahood fún wọn nípa ọ̀rọ̀ haid títí àwọn ọmọ ẹ̀sìn haid àwọn yahood bẹ́ẹ̀ ló jẹ́ ẹni tó wọn láyọ̀ ápẹ́lú òhun tí wọn ní bá jẹun mọ́ kódà wọn ní ní bá gbélé mọ́ wọn ní bá yàwó jẹun tó bá ti bẹ̀rẹ̀ haid báyìí wọ́n kó jáde kó lé ni àlẹ́bí wa ní ẹ̀yin ẹ àṣepọ̀ lọ́kọláya pẹ̀lú wọn ni àwọn arákùnrin méjì kan wá ń bẹ lórí ìṣòkó àlejò àwọn pé ah kí òun ti ó bẹ̀rẹ̀ òun ti láì sí sí àwọn èèyàn ń gbé rẹ̀ ìṣòkó táwọn èèyàn ń gbé ti gbé léwu tí àwọn bá dé ṣe háì olóhùn láwọn láì àlejò tí wọn tí wọn lẹ́sẹ̀ náà ni ha lẹ́bi ní kí ni ṣe wọ́n yà kú mọ̀ àlejò tí wọn fi mọ́ ọ̀rọ̀ àjáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n yín lọ́mọ kárọ̀já ìrìsàkọ́wọ́nà àdìyà tó lábẹ́ni bó ti ń jáde lọ àwọn kan ti ń gbé bòbò wá fún alẹ́ nítorí ọ̀nà ẹ̀bùn wàrà wọ́n gbé wàrà tó bó ti gbé kalẹ̀ alẹ́bí اللبن فونا نورا ما في كوب بوانا فونا هنيجي بعد متى وما هو يجوا على نفسه وفي بنت واحدة نفسه so wọ́n lọ kó ó bínú sáwọn làwọn fi jáde àwọn wọ́n ti rí ìdúró rẹ̀ fún ìtàn ni? nìyẹn so bí ẹ̀sìn máa ń bínú tọ́ náà wà bá nìyẹn bí ẹ̀mọ̀ bí ṣé o bínú sí yẹn ní ìṣe ọjà àdúgbò yẹn tán pẹ̀lú pẹ̀lú láyéjájú rẹ̀ ti ní kí n gbọ́dọ̀ gbọ́ bá mi n gbọ́dọ̀ gbọ́dọ̀ báwọn ọmọdé nu rẹ̀ o kí n kẹ̀kẹ́ tán jáde sórí jáde kọ́ lọ́nà ní ó ti jáde tán wá ní ẹ bá ń pè wá jèrè pé àkànnà nọ́mbà rẹ ọ̀tàtà ọmọ ìyẹ̀yẹ wà lára rẹ ọ̀kà nọ́mbà dé ó pàkà nọ́mbà rẹ bá gba ten thousand mọ́ lọ́dún ìṣòro ọgbà ẹni tó bí ń sinmi sẹ́nì fún wà á dá gbàgbọ́ fún ìlà àwọn agbàgbọ́ fún ìlà òbí mi sì yàn tó tọ́ lọ́wọ́ yóò tún ọkùnrin tó bá ń fà náà ní ó ti kán náà lọ àwọn kan wá di pé rẹpẹtẹ wá di láíláíláíláíláí à eré yìí kì í ṣe ìdí ọtọ lọ́wọ́ bá náà. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد فبارك على كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد هناك اسباب التي تدفع بها او يدفع بها الغضب الاولى ان يستعيذ الغاضب بالله من الشيطان الرجيم لما جاء في الصحيحين من حديث البخاري ومسلم من سليمان بن صعود رضي الله عنه قال صب رجلان عند النبي صلى الله عليه وسلم ونال عنده جلوس واحدهما يصب الاخر يصب صاحبه مغضبا مغضبا قد اشمر وجهه فقال النبي صلى الله عليه وسلم اني لا اعلم كلمه لو قالها لذهب عنه ما يجد لو قال اعوذ بالله من الشيطان الرجيم فقال للرجل ألا تسمع؟ ما يقول النبي صلى الله عليه وسلم قال إني لست بمجنون هذا قصة الله وضع أترى السياسي جلو صلى محمد صلى الله عليه وآله وسلم وعوانا من النبي أو صحابة عليه أما لو كنت كجاء طريق في قيوة لأن كي بقى أنجل في قبل بينه كنت بينه شعر ọ̀nà tí ètò wa dúró sọ́wọ́n kan òní ẹ̀mọ́ kí kọ̀rẹ́ kí ẹ̀mọ́ ló ń kọ̀ tó ìbínú rẹ̀ tí ọmọ ṣètánì tó ní mọ̀ báyà mú lọ. tó àkọ́kọ́ ń bẹ̀ táwọn fáà wí ìmọ̀nìkẹ́ni yẹn àwọn ìjọba ìlúwa bẹ̀lá ìmọ̀nà ṣèǹkan ọ̀rọ̀ yìí kó mọ̀ sí àìwù lìlá àìwù lìlá ìmọ̀nà ṣèǹkan ọ̀rọ̀ Suleiman bin Sọ́ọ̀tì ó ní pé àwọn èèyàn méjì kan wọ́n ti kọ́ lọ́dọ̀ àgbẹ̀ wọ́n láwọn ń dùnkọ́ àwọn kọ́ lọ́dọ̀ àgbẹ̀ yìí àwọn arákùnrin méjì kan wá ń bára wọn jà ìkan wá ń bú ẹ kéjì rẹ̀ kò bá dákẹ́ ń sàmù bú ó ti bínú ọ̀ṣmọ́rọ̀ wájú o àwọn ojú rẹ̀ ti pọ́n tó bínú àlẹ́sọ̀ lọ́wọ́ sọ́lọ́ wa sọ fún ìpè inni la a'lamu kalimatan law qala hàlàdà àbà àlùhù máa yẹ jìdù alábìnrin ṣe ibi tó ń dúró yìí o mo sì mọ kankan tó ṣe pé tó bá wù mí o ti ń dààmú rẹ̀ yẹn lè kó lára rẹ̀ ẹ máa wo ẹ máa wo oṣù tó bá lórí kan náà ẹni ní ìgbà tó ti bá dúró kò ní ìdí mọ̀nà nípa tó bá jẹ́ ọ̀lẹ́sẹ̀ lójú sẹ́rí bá lẹ́yìn o kò máa fi ní ṣe ṣe kílẹ̀ bá lọ́wọ́ àlejò tó sọ̀rọ̀ nítorí báyìí ẹ̀ wọ̀ bí ti ń dín so àwọn ẹ̀kọ́ tí àwọn àfáà mọ̀yọ́ jáde ní pé ẹni tó bá ń jẹ́ àfà àbí olùkọ́ àbí àgbàlagbà ọgbọ́n mọ ipò tí wọ́n ń tura rẹ̀ sí ni mọ mọ tí wọ́n ń tura rẹ̀ sí. tó alẹ́ bí jòkó ti ń sọ̀rọ̀ sí ìrìn wọn báyìí wọ́n ti ń fa wàhálà wọn tó bá ti jó nǹkan báyìí tó bá àtàkì bá wọn bẹ́ẹ̀ ni àtàkì àlejò padà pẹ̀lú ìṣètọ́ ní ti ń tànàbí ò tànàbí ò dá tànàbí kan bọ́ra wọn jẹ́ o n ti ń ṣe wọn o sì mọ̀ pẹ́tọ́ lé wí o sára yóò ti balẹ̀. ọ̀yọ́ wa ní kí ni tọ́jú òbí ní tó bá ti ní àwọn ọkùnrin láì ní ṣe sọ̀rọ̀ rẹ̀. bí tànàbí ti ń wí òun ti ń gbọ́ àwọn èèyàn wa sọ pé kí wọ́n gbọ́ tànàbí ń gbọ́ ni. ó ní láti mẹ̀jọ náà nínú ìyá wẹ̀rẹ̀ tẹ̀lé nínú yẹn tí kú lára rẹ̀ náà tó ní wọ́n yá wẹ̀rẹ̀ níbi àdé tí mo padà gbé wá pé padà wí ìgbà tó wí ara rẹ̀ ti bàrẹ̀ àdéhùn náà wà pé wọn náà ẹ̀ṣọ́ ilé ọmọ ẹ̀dá òun náà bínú lọ́kàn sànẹ́bí sọ̀lọ́ sọ́lá wa ní abúṣe ń bínú yìí tó bá ti di ọkùnrin lẹ́nu sọ̀rọ̀ ní ara rẹ̀ ti balẹ̀ tòun sì ní ara ti balẹ̀ tòun lè yí nínú àwọn ẹ̀kọ́ tó bá ń bínú tó bá kan náà bá ń bínú kó máa ronú sí àwọn àwọn àwọn àṣà rẹ̀ táwọn àdéhùn tó wá àti àwọn ìròyìn tọ́lọ́run sọ nínú Al-Qur'an nípa pé ẹni tí bá ń bínú á ṣètò rẹ̀ ọdún ṣe é ọ̀dà kó bí ọlọ́wọ́ ọba nínú kí ọmọ ìrònú rẹ̀ irú ẹ̀wọ̀n tọ́lọ́ bá sọ pé ìwé ẹ̀kọ́ ni pé khudhil 'afwa wa'mur bil-'urfi wa'rid 'anil jahilin tó wọ́n ní àyà yìí wọ́n bí ó ṣẹlẹ̀ ní pé ó mọ̀rù kà gbàgbé ẹnìkan kọjá àlàbí èèyàn wù àmọ̀mọ̀ bí ọmọdé wa ṣe sùúrù kò dúró sí tó àwọn ìwà òkè àkílà ah, adéwálé ẹ̀ títí ilé ìkọlù ẹ̀mọ̀ ń dájà ọlọ́run ní ọkùnrin àkùwá wà àmọ̀rọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rẹ́sì wà àrùn àmì jáhìrì wọn wà iná ààbà mìíràn jáhìrì ọlẹ́ni yìí aláìmọ̀kánì والله ما جاءوا عمر حين تلا عليه. سوف áyà yẹn tó ẹnubodè lọ dákẹ́ pé à pé oṣù parí ọ̀rọ̀ orúkẹ ẹni yìí kọ̀ mẹ̀mẹ̀ká ló sọ̀rọ̀ ó wù pé ara ìṣe tọmọ tó mọ̀ fáláyé mẹ̀ká nìyà orúkẹ yóò bínú dojú pé àwọn èèyàn fi wá ń dáyà lẹ́kọ̀ọ́dọ́ lẹ́kọ̀ọ́dọ́ lẹ́kọ̀ọ́dọ́ lẹ́kọ̀ọ́ tó aláìmọ̀ká ní ènìyàn. bákan náà alẹ́ bí sọ bọ́ àlè sẹ́lẹ̀ alẹ́ bí ní mọ̀ kẹ́kẹ́ náà bẹ́ẹ̀ وهو قادر على أن ينفضه توت الأقوال لك ما بايد أولي أولي أولي الدنيا اللي بتبقى هو هو رفض وكان في طرفة وندعاه الله تبارك وتعالى على رؤوس الخلائق أن هي تبرجو قد القيامة ولو أصلي أن هي جادي حتى يخيره من أي رسول شاء ولو أن يكون تشوفه تبعو منه أو يعوه إليه يجب أن يجب torí pé nìyẹn ìta ìdínú máa rẹ̀ ní sábà tó tètè wà nìyẹn náà tòun náà ni pé níbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní ojú ọmọdé ń tọ́ra fún ìdínú ẹlẹ́kẹta òun náà ni pé ó jòkó lápapọ̀ wà lórí ìdúró ní jòkó tó bínú ọkàn tó rẹ̀ jìnnà ó rí bínú ọkàn tó jòkó lápapọ̀ bá jòkó lè dìde tó kí ó change position tí èèyàn wà tó àwọn nǹkan yìí náà ni àlẹ́bí tó ọmọ ọ̀sán náà ló ń là kalẹ̀ fún wa kí n tíyẹn náà fi ń ṣe ìwòsàn àìsàn ìbínú òun náà ní eléyìí tó abẹ́rẹ́ wọn bá ẹ̀jẹ̀ wọ̀ jẹ́ kúrò ṣáà tiwárí bí yóò máa lé àwọn ìwà burúkú ìwà tọ́lọ́wọ́ bọ̀ fẹ́tà lọ́bí ọ̀fẹ́ kọlọ́kọ́ sábà wà kó nínú ọ̀sán wa tó dájọ́ kan oṣù rẹ̀ tó nínú àwọn àdúrà tó ti kókó ká sí ní àsìkò yìí òun náà ní bàbá wa ìmáàmù Ìlọrin tí wọ́n ṣaláìsí tó ojúṣe ọgbẹ́ tó wájẹ́ mùsùlùmí ìwé ni kí wọ́n ṣàdúrà fún bàbá yẹn torí pé mùsùlùmí náà yìí tó mùsùlùmí ni wọ́n kọ́kítọ̀rọ̀ Islam tó bẹ́ẹ̀ sì ni máa sábàtà Islam wò lè yàtí ni láyà òdúró ìlà lè yàtí ni ẹni tó bá mọ̀tò mùsùlùmí ni ó gbọ́dọ̀ sọ wípé ìṣe mùsùlùmí náà àti tó yẹ gbọ́dọ̀ lójú láì wọ́n sọ ní tó kí ẹ̀ tó bá ṣe á ẹ̀bọ̀ ní bàbá yìí ẹ̀bọ̀ ní wọ́n ti ń ṣe yìí kò tó ti kú sí ní ìwọ̀n rẹ̀ tó kọ́lọ̀kọ́ sábà tẹ́ bàbá yìí gbogbo wa náà kọ́lọ̀kọ́ lójú wa náà dá اللهم انصر الاسلام والمسلمين وانزلنا شرك المشركين ودمر اعداء الدين اللهم كن مولاة امورنا واجعله لمن صالح يا رب العالمين اللهم كن مولاة امورنا اللهم كن اموات المسلمين اللهم اجعل وقت هذا المسجد اللهم قم او وتولى برعايتنا يا رب العالمين سبحانك اللهم وبحمدك